síwájú wa àwòkọ́ṣe wa annabuwa muhammad sallallahu alayhi wa sallam ọkàrí gbogbo àwọn ará ilé annabi náà àti gbogbo àwọn bẹ annabuwa muhammad sallallahu alayhi wa sallam ìwákàrí gbogbo àwọn tí ń bá ń tẹ̀lé lánàá wọn tí ó fi jíjọ gbẹ̀ǹgbẹ̀ alìkìyàmà olùwàmọ́sà kàwánà fún wọn o àmín mo kí àlùfáà wa tí gbogbo wa torí wọn jókòó nírọ̀lẹ́ tòní فضيلة الشيخ الأستاذ الدكتور عبد الغني ابن عبد الحميد Akóredé Àgbáríjìdọ́là ọlọ́run ò ní jẹ́ kẹ́ máa padà sí ibi. wíwádìí mi ní òní mo sì mọ̀ pé bẹ́ẹ̀ náà ni orí lọ́dọ̀ gbogbo àwọn àlùfáà tí wọ́n jòkó yìí àbí tí ń máa wulẹ̀ gbẹnu ẹnìkan sọ̀rọ̀ mo rí i pé ntí ọjẹ́ dandan ni fún mi kọ́dà akaramakumọ̀lọ́ ẹni pé bá èmi èdèdè ṣe irú ìjókòó wáyé ẹ̀yin náà wá ń bi nígbà mo dé pé a wọ́n ní alazari ní tó dé àmọ́mọ́fẹ́ mọ̀mọ́mọ́ náà ṣe ẹ̀tọ́ bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run níbi ẹ̀rí ayé ọlọ́run ọba tí ọkọ yín máa ṣe àìní máa ṣe má ọlọ́run ní kọjú ẹ̀sìn yìí mo fi kíkí tí mo fi kí gbogbo àwọn àlùfáà mi ní ìkàlẹ̀ lápá kan lápá àlàáfíà ní níhà yín àwọn ẹ̀yà wa ẹlẹ́kùn ìbá ní máa dárúkọ gbogbo yín lọ́kọ̀ọ̀kan àmọ́ ńgbà tá a bá fi wọlẹ̀ nísìnyí magrebi ó tó àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ẹ kọ́ wa náà ni bóyá kí n fi títí tàwọn pòfẹ́sọ̀ akóredé kíbi tí gbogbo jama pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. kí n tó sọ̀wọ́n bá ntọ́lọ́mbá yọ̀ǹda láti sọ nípa tọ́píìkì tí wọ́n ní kábígbára wa ń yàgbé nírọ̀lẹ́ yìí. ó wù mí kí n kí àwọn ọmọ tó ṣètò yìí torí pé àwọn ọmọ tí wọ́n jọ máa kéwu àwọn àlùfáà wa tí wọ́n ti gba bí ìkọjá kéwu àwọn ni wọ́n ní ìjókòó rọ̀ lẹ́yìn rẹ̀ kọ́dà àwọn ni wọ́n invite mi lẹ́ nígbà wọ́n invite mi tán mo tó sọ fún wọn tó tọ́ báyìí làwọn ọmọ yìí yóò wọ́n ní bẹ́ẹ̀ ti rí báwọn náà nù bí àbámọ́ rí ń tọ́ da ká máa pọ́ da níjọ́ tí a bá rí ní tí ọ̀dà náà ẹnu ò ní yá láti pé eléyìí ọ̀dà ara ẹ̀kọ́ táwọn àlùfáà kọ́ wa nù torí náà ẹsẹ̀ eléyìí dá o àtẹnjí mo máa ń nu yé àtẹnjí mọ̀ Abdulfatai ni ó mú invitation wá òun náà ní fún cmc àti gbogbo ẹ̀yìn yòókù náà àlùbáríkà tó pọ̀ ọlọ́wọ́ bó fún yín inú mi dùn púpọ̀ mo sì fẹ́ kí ọ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa ọmọ kéwú náà ìpán àwọn onímọ̀lé kọ̀sí kọ̀bíbi kankan tako súnà o ìpán àlfà ẹ̀lẹ́lé lọ́nà àláàlí kọ̀sí bí ó fi tako súnà eléyìí tẹ́ ẹsẹ̀ yìí èmi apírísíétì rẹ̀ ó dùn máa wọn àfa àwa náà bí ọba dùn máa wọn ibi na ti fún wọn má sí torí náà ó wù mí kí n application mi ní ìpè gbogbo ẹni ọba fún yín rú náà náà dárò fúnra yín ni ọlọ́wọ́ lẹ́sẹ̀ dáadáa yọ wá pẹ̀lú ọlọ́run pẹ̀lú ọlọ́run ọmọ òsè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n dájọ́ ọlọ́wọ́ jẹ wọn kò ẹ̀sà abẹ́fẹ́ kó àjọ yìí ọlọ́wọ́ jẹ rí ọlọ́wọ́ yóò tàn yín dáadáa yóò ti pe àmọ̀nà lọ ẹ̀yìn tí ẹ̀ ń bọ̀ lẹ́yìn wọn náà nítọ́ da làwọn ni àwọn náà wọ́n ro tọ́pìkì yìí wípé bó láàṣẹ tún ráwọn ọmọ ilé kéwú létí wípé bẹ́yàn bá fẹ́ kéwú tó nímọ̀ àfi kó fara gbólẹ̀ o àfi kó ní sùúrù o àfi kó ṣe wàhálà o. inna Allaha ala kulli shay'in qadir kò sí tí agbára ọlọ́run ọba ọ̀ká agbára ka, ká tí ó ṣe pé ń ti O si ma na, bá bẹ́ẹ̀ fún yẹn ọlọ́run kápá ó jù bẹ́ẹ̀ lọ tó pé ká nẹ́bí ọmọ gbogbo alukurani lójú ìdòrí bàbá ẹ̀jẹ̀ máa wá kọ̀ olúwa ń ta wá jí sí ojúṣe pàtàkì ni ìdòrí lọ ṣẹ̀ṣẹ̀ wá wá láti sánmọ̀ kọ́dà kèésẹ̀ kan kèésẹ̀ méjì kánayà tíhìbí kúlì Ramadan yóò darí ìṣòho al tó tún máa wá sọ mùdárasà akramakumullah ìtọ̀nù dárasà ó kéwú dárasà ọkọ yẹn kéwú dárasà mùfàálànù akramakumullah inú lóga nígbà tí èèyàn ń pé ejúmọ́ fọ́ tẹ́lẹ̀ ń fọ́ gbàgbé ò pé tó ń gbọ́ mùdárasà yúdarí tòun àgbọ̀ká títí tà nẹ́bi kúkú láyé sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ kọ́dà ń bẹ́ẹ̀ nù rí wáyà kọ́fẹ̀ẹ́ tẹ̀rín lẹ̀ pé. ní ọdún tí ànábì ó kú láyé mùdárásẹ̀ méjì ìdìbò ìlú wa ṣe mú èyí tó jẹ́ parí rẹ̀ ẹ̀ẹ̀kan ní máa wá tẹ́lẹ̀ ọlọ́run di méjì torí náà òdodo ọ̀rọ̀ ní tí a gbọ́dọ̀ gbogbo pé wọn láti jálu kíní kan wọn ó gbé lé ọ lọ́wọ́ ó sì máa nímọ̀ lọ nímọ̀ tọ́lọ́run àti tànẹ́bì yìí gbogbo àwọn táwa ń wò kọ́sí wọn kéwù ni o bẹ̀rẹ̀ látòrí ọ̀gá wa anabiwa muhammed anabi kéwù gbogbo àwọn sọ̀hábì anabiwa muhammed sallallahu alaihi wa sallam wọn kéwù wájú anabi sallallahu alaihi wa sallam. àwọn àkọọ́lẹ̀ ti pọ̀ tí ń fi ń yé wa pé ìtàwọn ọmọ yìí ní àsọ yìí kìí sọ̀rọ̀ àlọ́ o kìí ṣe pé wọ́n ń sọ tí ò rí bẹ́ẹ̀ o nínú àwọn gbogbo wa náà mọ̀ pàápàá ni wọ́n látọjú ayé àbẹ́bọ̀ Muhammad sallallahu Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma Abdullahi ọmọ Abbas tó tún anabuwa muhammad sallallahu alaihi wa sallam. abdullahi bin abbas la nabi ṣàdúrà fún pé allahumma faqihu fi ddin wa allimhu ta'wil. ìlíàmù kan ìlíàmù kan gbọ́dọ̀ kọjá dáadáa bá ní ọlọ́run mú yẹn mọ́. síbẹ̀ náà ibùdó àbájú lọ kí tó sì lákọ̀ọ́lẹ̀. ẹ dákun àwọn alfáà tí ń bá sọ̀rọ̀ ẹ̀yìn ọmọ tí ń yí o bí ìmé báyìí náà Ibn Abbas lànẹ́bì ń sọ fún pé ọlọ́ndàkùn bá jọmọ̀ yọ mọ̀ tí ó fà tí ó hù yọ gbàgbọ́ yí ẹ̀sìn yọ mọ̀ tí ó wà á lémuhu àtàwì gbogbo bí kéwù ti lè wò ó dí kókó tó tútù rẹ̀ ọlọ́mbà ń pè nírọ̀rùn àtàwì ìtumọ̀ tí ó ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ìtumọ̀ ọ̀rọ̀ anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rá mi kílókù mẹ́lẹ́yìn tí alìsíkòhù fi dì wà ta'wilu ayati llahi wa ahadithi rasulihi sallallahu alaihi kéwù fẹ́ ní ọgbàgbọ́ yẹ́sì ọmọ ọ̀rọ̀ ọlọ́run ọba tú ọmọ tànẹ́bí sàlàyé sallallahu alaihi wasallam ẹ̀dá fún ibùdó àbáàsì ọmọ gbọ́ àdìsí yìí kọ́ wá kí á ẹ̀kí dọ̀bẹ̀ <laughs> sànẹ́bí yìí ní kọ́lọ́hún ó bùn mí mọ̀lẹ́ àwọn aráyé láti máa ṣe wàhálà jíjẹ ilé mọ́tẹ́ ń bá kì ọ̀la ìtòrí bẹ̀ tó sì lákọ̀ọ́lẹ̀ kọ́ra yín sáìtì ibi ń sáńsìtì méjì fún wa láwọ̀ ọmọ ṣe ní ibùdó àbáàtì sànẹ́bí sàdúrà ńláńlá fún yìí nítorí wọn ṣe wàhálà kóun fẹ́ ṣe kíni kóun fẹ́ nímọ̀ sunnatullah wa lan tajida li sunnatillahi tabdila ọlọ́run níbi tí ṣe nǹkan ọ̀nà mímọ́ òun ni kéèyàn ò ṣe bẹ́ẹ̀ wọ́n bá sì ṣéwú yóò ṣe wàhálà yóò farabalẹ̀ kọ́dà yóò lásìkò gbogbo ara ń jíké wò fi lójú túmọ̀ lónìí àwọn passport yìí ń bẹ́ ń bẹ́ o gbogbo ẹ̀yin àwọn òbí àwọn ọmọ náà ń gbọ́ àbí àwọn òbí làwọn àwọn tó jòkó yìí náà òbí làwọn ẹ̀ ẹ́ gbogbo àwọn tẹ́ gbọ́ tí wọ́n mọ kéwù wọn mọ wọn gbé sí a ó ti pẹ́ lọ́dọ̀ àfa yẹn kẹ́ kí ló dé ń kọ́ ẹ. akaramakumullah ẹnìkan kọ́ ọmọ ẹ̀kẹ́ ń kéwù bàbá rẹ̀ sì tún fọgbọ́n sẹ́ndì ẹ̀ sí mi pé kí n tẹ̀sí ẹ̀ tó rówó tóun san bàbá àwọn pọ̀ ọmọ ìgbẹ́ nǹkan gbowó kọ́ àkóso tó gbọ́ lárúbáwá àwa ń wọ̀n lónìí kọ́ra bí ẹlòmíì bá bọ́mọ bá ti lọ́dún kan ọdún méjì lè kéwù kan tọjọ́ òun náà mọ́ o òun náà mọ́ kéwù o ní bàbá tọ́mọ́mọ́ rẹ̀ lọ lè kéwù yìí náà yóò tún máa wá kí a kí wọ́n ń kọ́ yín lè kéwù yóò tún mú lọ yóò tún mú lọ bòmí òbí mi ń para lè kéwù mẹ́ta èyí wọn ò fọmọ rí ó nímọ̀ kí n padà sórí ọ̀rọ̀ Ibn Abbas radiyallahu anhu. Su'ila Ibn Abbas radiyallahu anhu. anhuma nínú rìwáyà tó lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n lẹ́nìkan wá bí ibùnà abbas ń jọ kàdé bóò ló ti kéwì kéwì jẹ ìmọ̀ rẹ̀ yìí pọ̀ ìmọ̀ ibùnà abbas pọ̀ ìmọ̀ náà pọ̀ débi pé ó ṣe àwọn sọ̀hábẹ́ kan àgbàlagbà ọmọ èké ní ibùnà abbas àlọ́mọ ti abbas lati keke. bọ́rọ̀ bá wá délẹ̀ tó kó gbogbo àwọn àgbààgbà sọ abéjọ yọ wà ní gígùn àbáṣe náà wọlé àwọn tọ̀hún náà wá ń pè iná lẹ́nà àwòrán àdàmú àwọn náà láwọn ọmọdé rẹ̀ ẹjọ́jọ́ ẹjọ́ àtà ní àrífín ọmọ èké ní gígùn àbá àmọ́lọ̀ ń pè lónìí mímọ́ ìmọ̀ náà ti pọ̀ tọ́lá àlùbáríkà wọ́n wá níjọ́ wọ́n wá bí ẹ̀dàkùn ẹ̀gbọ́n tí Ibn Abbas yí o kẹ́yìn náà ó dé mọ́wọ́ ẹ̀yìn ọmọ kéwú o Ibn Abbas ní nǹkan mẹ́ta ni mi mọ kéwú bèlìsáni sàù bèlìsáni sàù wà wà qalbin aqul ẹ̀sẹ̀ bèlìsáni sàù. وقلب عقول وبدن غير مأوب ibn abbas ní nǹkan mẹ́ta nínú ìmọ̀tí lọ́lọ́run fi lẹ́yìn àdúrà lẹ́yìn àdúrà àdúrà nẹ́bí sallallahu alaihi wasallam àdúrà ọgbà àmọ́wọ́ ní òkèwú ní ibn abbas ń wí nù ó ní lè sáá ní ṣàkóò èmi ètí ju ti ń bá mọ́ o gbọ́ ọmọ kí ó ti ń ti dúdá adúrú mi ni wọ́n á pé ìmọ̀ ìrọ́bù bọ́ọ̀ bá mọ ìrọ́bù ọmọ ìrọ́bù nù ó béèrè kí wọ́n kọ́ ni àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá lè yé dàgbà mọ sàó nìkan kọ <laughs> èyí dàgbà mọ fáàlà yẹ́fún alù yẹ́fún olù àfi wọ́n kọ́ yẹn àfi kéèyàn ní ọlọ́run fún mi tí àti béèrè ní ọba yìí gbogbo ẹni tí ọba kẹ́kọ̀ọ́ kọ́ra bọ́jà àgbàlagbà lèyìn lọlé kéwú náà bí ọba fẹ́ fàṣìkò rẹ̀ ráre àfi kó ní lìsánú sàù akaramakumọ̀lọ́ ẹ̀rẹ́kùn eléyìí ò yé wa àìtijú o gbogbo ọmọ kéwú gbọ́dọ̀ ní ahọ́n tí ó lè máa béèrè ìjọ òye wọ́kọ́lbìn àkúù ọwọ́ afọ́kàn rẹ̀ ti tó ń ké bá máa wá kéwú wájú àfáà ẹ́ a ma wá ronú asẹ́nà ni mọ́mílì ní ọ̀rẹ́ rẹ̀ kan bẹ́ẹ̀ jọ kéwú ní bá ti wí fún nífi yọ rẹ̀ jí àtúnwá àti àbá kàmẹ́ báwọn afá àwọn àmùdúró bá ń kọ́ kéwú ní nídàkọ̀ ẹ̀ mọ́wọ́rì náà máa ń kọ́ wọn kéwú báyìí òun ó sì máa gbé ẹgbòlò àrẹ̀gbẹ̀ pàtàkùn ìfẹ́ lẹ́kọ̀ọ́ àmì ẹgbìwọ̀n ta ni wọ́n mọ̀ kò sí ọkàn rẹ̀ lẹ́kẹ̀ẹ́ gbogbo bá àbá àbá ti ń fa lògì tẹ́ ń fa lọlẹ̀ ní ẹ̀bá wà lẹ́kùn ní ìlú ní ẹjọ́ kù ní ẹlákùnrin ọkà báwọn ò lè mọ́géwò èdèpè wà kọ́lébé àpò èèyàn fọkàn sí tí ó máa dé tí ó máa dé ọlọ́run ọ̀kọ̀ ṣe ìwọ̀ ní kò ṣe ìmọ̀léwọ̀ fẹ́nìkan ó lè pẹ́ ó tó yẹ́ nìkan jẹ nìkan lọ ní ara ń tẹ́yìn ó ní bí kéwú pé ní máfẹ́ra rẹ̀ wé ẹni tí làákà ìtì ẹmú bérebére bọ́lọ̀mbá níjẹ òmú tó bẹ́ ìwọ́n mọ̀ pé wọ́n ní oníbi extra effort àmọ́jọ́kàn rẹ̀ wà níbi tó ń ké síkírìtì nù ní ara jí ò ní gba ara jí ò ní ara tí ò ní sinmi a wọ́n tún ní halkọ̀ wà ń bí báyìí lónìí a wọ́n tún ní lẹ́kẹ́wù kan bẹ́ẹ̀ ń bí báyìí lónìí a kọ́ra wọ́n tún ní tíọ́ra báyìí àti bá débi ní oṣù orí rà gbìyànjú ọmọ kéwù Ibn Abbas ní ìsinmi nímọ̀ nù ọ́ ẹ̀ẹ́kejì Ibn Abbas sọ léyìí lọ́rọ̀ practically Ibn Abbas tún sọ nù asaru mi sọ́hà anhu radiyallahu anhuma. قال ربما بلغني حديث عن الرجل فأذهب إلى بيته فأذهب إلى بيته وهو قائل فأتوسد ردائي عند ذلك Ibn Abbas ni mo lè gbọ́njọ́ mi pé hadithi kan báyìí tí ń kan báyìí tí ń kí mọ̀ ọ̀dọ̀ ẹni báyìí lọ Ibn Abbas ní ní bá gbéra ó mi ńgbà délé oúnjẹ ọ̀hún àsìkò pẹ̀lú o kọ́ láyà kúlù <laughs> kọ́ ìlú ó sùn ló sùn ẹni tí ń sùn àmọ́ wá bẹ́ẹ̀ o ẹ o wàhùwà kọ́ ìlú ń sun ọ̀sán tọ́ ẹ̀wẹ̀ kọ́ gbàrántà ń òun ni mo pa pamọ́ rẹ̀ lẹ́ẹ̀kan pé ṣé wò kí arẹ́ àfáàfin o súnà ò pé a máa o àwọn àgbà ń súnà ni Ibn Abbas náà jí wá gbọ́ wọn á kanlẹ̀kùn máa bá lórí pé mo fẹ́ ké wọ́n lọ fa àtọwọ́sọdù rí dáì ń dàbà bìbì wìsáàdà kí ní jẹ́lẹ́sẹ̀. Ibn Abbas ni wà á bọ́ nígbà tí yẹn bọ́ agbádá rìdáwù aṣọ òkè lárúbáwá ń pè bẹ́ẹ̀ ìsáàrù òní lárúbáwá wọ̀ sísàlẹ̀ Ibn Abbas ni wà bọ́ sókè ni wà fi ṣe kíni èmi náà fẹ́ sun pẹ̀lú lá kéwu a sì ti wá gbọ́ wọn á ẹlòmíì ó o mo béèrè kan tó ẹ̀dọ̀ mo ní precall láago mẹ́ta òru káfọ́ mọ́sùn mọ́ ó gba ìlẹ́kọ̀ọ́ báyìí àbá lọ́dọ̀ àwọn sálàfò aláì ibùdó àbá ti ní ó tì mí láti wá pé àtàlàfà <laughs> ló ti wọ́n fẹ́ ké wọ́n sùn olóhùn náà wàá sọ aṣọ òun dídí ni wọ́n sọ di bílò <laughs> òun ó sùn lẹ́nu ọ̀nà ó ní ìgbà ní inú asáru nìyí ọlátẹ́gùn ọgbáyẹ pẹ̀sí olójú ńgbà ní ilé òun jẹ́ mọ́rún ní ẹnu ọ̀nà lẹ̀kùn lẹ́yìn bá sì dé àjẹ̀zíra àjẹ̀zíra tó láàárọ̀ bí yọ mọ̀ pé pápá asálẹ̀ òkú yóò sí ju yóò sí kan látẹ́gùn ọmọ rọ yóò yẹ pẹ̀sí yàn lójú Ibn Abbas níbẹ̀ ní ti tó yẹ tọ́ Ibn Abbas tí wọ́n ń ṣe gbogbo báyìí àpẹẹrẹ lẹ́ẹ̀kẹta òun náà ní pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹ́ tí mo fẹ́ wí ọlọ́run ìwà jẹ̀yàn jù ọ̀nà ìpín taari tààtà táwọn àlùfáà ti yé wa ọ̀sẹ̀ ni ó fọkàn kíkéwú tọ́fara ṣe tọ́láhán tí ọmọ béèrè bí ó ti mọ ní ọmọ ọlọ́run mọ̀ ní màjẹ́ ó ní àbáàtì tó ṣe gbogbo wàhálà yìí náà ẹ gbọ́ asáàbù kan lọ́dọ̀ rẹ̀ kán mọ́ ọ̀rẹ́ ibùn Abbas kan gbòòrò Madina mẹ́kẹ́ ẹ̀mọ̀gbọ́n lọ mẹ́kẹ́ ní Ibn òun lọ sọ ilé níjọ ń bẹ lákọọ́lẹ̀ ó ní ibùn Abbas pè mí níjọ kan ọ̀rẹ́ ìwò lẹ́ ń bá kì í àwọn àgbàlagbà yìí máa ń lọ <laughs> yá máa lọ ọ̀dọ̀ àwọn èyí tí wọ́n bá gbọ́ lọ́dọ̀ tí wọ́n àwọn ìgbọ́n wọ́n tó lọ yálọ̀ ó lóun á sọ fún gbéra ọmọ ń rẹ gùn irú rẹ̀ làwọn èèyàn máa wá di ní ìdáhùn ẹ̀fà abé mọ́ èmi ọ̀rá yé o ó ní kò dáhùn lóhùn ẹni yìí náà lóhùn ọ̀dá ní àbáàtì lóhùn ìtàn tó gùn díẹ̀ tó fi lẹ́sẹ̀ lẹ̀ ọ̀là wàhásẹ́ wàhásì nínú àánú ọlọ́run ọlọ́run lèmi ọmọ ẹbẹ ó ní ibùdó àbáàtì náà ọmọ ẹbẹ àjọ dàgbà ń gbòòrò mẹ̀dínlẹ̀ náà ni à ń gbúra ara wa wọ́n mọ̀ wá kọjá ń jọ kan mọ̀ wá bá àwọn èèyàn bí omi wọ́n tó wájú ibùdó àbáàzì wọ́n ń kíw <laughs> oníjọ́ wá ní ọ̀ndàláyìn eh, rẹ̀ oníjọ́ òun lòun wá ń pé kánà àkọlà mi nìyẹn kánà àkọ orí ọmọ كان هذا الفتى أعطل منه جون وابين تبتير وعقل مني لو أتوه لو أتوه كل كالجا ìmọ̀ gẹ́gẹ́ bí ó ti dà ní ìjọ tó ní àmà lọ kéwú ó ké sí èmi náà nígbà ẹ̀rọ ráyè كان هذا الفتى أعطل منه ẹ̀dá kan ẹjá wa náà ó ti làákàyè ká sì má tanra wa kéwèé fò máa yàn ọlọ́run ó ti bùn yẹn mọ̀ àmọ́ súnà ọlọ́run ni pé ìwọ náà ṣe kí ni ìwọ náà ṣe ànábì kéṣẹ́ ọlọ́run àwọn sọ̀rọ̀ àwọn sọ̀hábẹ́ ké kọ́dà ibùdó àbáàsì tá ànábì sàdúrà fún kò pé àdúrà ti wà lẹ̀ òun náà ṣe wàhálà òkè bọ́lọ̀ ń bá ti wá ní kéèyàn ó lè ṣe wàhálà yìí nínú súnà ọlọ́run náà ní kọ́lọ́run ó jẹ́ yẹn dé wọ́n bá ti torí tọ́lọ́run fún ọlọ́run ó ìmọ̀ yìí fábùlù mẹ́nà òfin déédé bí ò ti kí owó déédé bí ò kí ẹ̀mí wa déédé bí ò kí àṣìkí déédé ò lè pínmọ̀ náà déédé àmọ́ yóò fún ọ́n tiẹ̀ náà gbogbo ìtọ́lọ̀ ń bá sá fún wa nímọ̀ ọlọ́nkọ́ fàlùbáríkà kí n tó kó o nínú sọ yìí kí n rán àwọn àbúrò mi ọmọ tó létí torí pé no challenge ti kéwú lónìí pàtàkì jùlọ kéwú tá à ń rí sínú wa ń dùn táwọn bàbá wa yìí dálẹ̀ àfúnà táwa eh, akaramakọmọlọ ọlọ́run ní ọjà wa náà ọ kéwukéwu nígbà táwa ń dàgbà ní ilé wa ń ya aláwo àwọn kọ́sìlẹ̀tì mi lọ kéwu nìkan kéwu máa wù mí náà <laughs> ẹgbẹ́ kéwu ò máa wù náà kéwà o.